sílé iṣẹ́ wa Gbankanbi TV. káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbankangbin civil station lónìí ẹ̀yọ́ ká tún fetí sílẹ̀ fún ìyálẹ́ta mẹ́ta tó máa fa lónìí. ọkọ̀ ẹ̀yìn gómìnà Katsina kó jàǹbá mọ́tò ní ìdìbò kù ọ̀la ènìyàn mẹ́ta kú ènìyàn mẹ́ta ti sọ ẹ̀mí wọn nù ní alẹ́ ọjọ́ tí ìdìbò kù ọ̀la nípínlẹ̀ Katsina èyí wáyé nígbà tí ọkọ̀ tí ó máa ń lọ ṣáájú ọkọ̀ tí gómìnà ìpínlẹ̀ Katsina wọ̀ kó àgbákò ìjàmbá ọkọ̀ agbègbè ìjọba ìbílẹ̀ Musawa ní òpópónà Jinkanshi ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Adarí ẹ̀ka elétò ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Katsina fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní ọlọ́pàá méjì àti ará ìlú kan ló kú nínú ìṣẹ̀lẹ̀ náà arákùnrin Isa ní gómìnà Masari náà wà lọ́nà nílé rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Káfú láti lọ darapọ̀ mọ́ ètò ìdìbò sípò gómìnà àti ti ìdìbò asòfin nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà ní lóòótọ́ ni ìjàmbá náà wáyé àmọ́ kò lè sọ púpọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún bákan náà ni wọ́n fi kún un pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà jàǹdùkú ya bo ilé olùdíje sílẹ̀ asòfin nípínlẹ̀ Ondo wọ́n ba ọkọ̀ àti ilé rẹ̀ jẹ́ àwọn jàǹdùkú olóṣèlú kan ti da omi àlàáfíà ìlú rú nígbà tó kù ọjọ́ díẹ̀ kí ìdìbò wáyé ní ìlú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo ibẹ̀ ni wọ́n ti ṣèkọlù sílé olùdíje sí ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ náà fẹ́gbẹ́ òṣèlú ní Nigeria People's Party Emmanuel Taiwo Adekunle ETA tí wọ́n sì ba ọ̀pọ̀ dúkìá rẹ̀ jẹ́ níbẹ̀ àwọn oṣojú mi kò wípé olùdíje náà ni wọ́n lépa ẹ̀mí rẹ̀ àmọ́ tí àìsí nílé rẹ̀ jẹ́ kí wọ́n ba ọkọ̀ àti ilé ilé náà jẹ́. àwọn alátìlẹ́yìn mi ṣe ìwọ́de lọ ààfin ọlọ́wọ̀ àwọn olóyè ní nìkan ló sọ fún agbófinró gẹ́gẹ́ bí olùdíje náà ṣe wí lásìkò tó ń bá Yorùbá News sọ̀rọ̀ nǹkan bíi aago mẹ́jọ alẹ́ ọjọ́bọ̀ ni ìkọlù náà wáyé lẹ́yìn bíi ogún ìṣẹ́jú tó jáde kúrò nílé Adékúnlé ní àgọ́ méje aago méje kọjá díẹ̀ ni mo jáde kúrò nílé kò ju ogún ìṣẹ́jú lọ tí mo kúrò nílé ni àwọn ènìyàn pè mí pé àwọn jàǹdùkú kan ti ya bo ilé mi pẹ̀lú ìbọn àdá àti onírúurú ohun ìjà tí wọ́n sì ba ilé àti ọkọ̀ jẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run ló yọ mí pé mo ti jáde kúrò nílé olùdíje ẹgbẹ́ NNPP náà ní èyí ló mú kí àwọn alátìlẹ́yìn òun ṣe ìwọ́de lọ ààfin ọlọ́wọ̀ ti ìlú ọ̀wọ̀ tí àwọn olóyè sì ní kí òun lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí adékúnlé fi kún pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn agbófinró ti pe àwọn méjèèjì sí ìpàdé láti rọ mọ́ kí wọ́n gba àlàáfíà láàyè ìwọ́de làlàáfíà ni a ṣe tí wọ́n fi fọ́ mi lórí ẹ̀wẹ̀ lákòókò tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lọ àgọ́ ọlọ́pàá ni àwọn jàǹdùkú mìíràn tún ṣe àkọlù sí wọn ọ̀kan lára àwọn tó fara pa níbi ìkọlù ẹlẹ́ẹ̀kejì ọ̀hún tó wáyé láàárọ̀ ọjọ́bọ̀ kẹ́míṣọ́lá kẹ́míṣọ́lá adébíyì wípé orí eré lòun wà tí wọ́n fi fọ́ òun lórí kẹ́misọ́lá ló jẹ́ ọ̀kan lára àwọn tó ń fi ìrònú hàn lórí ìkọlù tí wọ́n ṣe sí ilé adékúnlé sọ pé bí a ṣe dé ààfin ọlọ́wọ̀ àwọn olóyè ní kí a lọ sí ọgbà àwọn ọlọ́pàá láti fi ẹjọ́ sùn torí pé kábíyèsí kò sí nílẹ̀ Bí a ṣe ń lọ lọ́nà ni a rí ọkọ̀ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n wá gúnlẹ̀ sí ojú kan táwọn tó wà nínú rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní bú wa. Ká tó wí ká tó fọ̀ wọ́n ti fi ìgò àdá àti òkúta lé wa. Nígbà tí mo ráàyè dúró ni mo tó mọ̀ pé wọ́n ti fọ́ mi lórí kò mọ nǹkan kan nípa àkọlù tí wọ́n ṣe asòfin olúwọlé ògúnmọ̀láṣùyí ọmọ ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ ondo tó jẹ́ olórí ọmọ ilé tó pọ̀ jùlọ tó sì tún jẹ́ olùdíje lẹ́gbà òṣèlú all progressives congress apc fún ẹkùn ọ̀wọ̀ kínní emmanuel olúwọlé ogun ogunmọ́lá sùyí ló ti ṣàlàyé tiẹ̀ ó ní ó ní pé àìsọ ọ̀rọ̀ nípa àwọn alátìlẹ́yìn òun ló ṣe ìkọlù sí látakò rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú NNPP ogunmọ́lá sùyí nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú yorùbá news wípé lóòótọ́ ni mo gbọ́ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ẹgbẹ́ wa kì í ṣe ẹgbẹ́ oníjàgídíjàgan. kété tí a gbọ́ ọ̀rọ̀ náà ni mo lọ mo lọ àgọ́ àwọn ọlọ́pàá láti mọ ohun tó ṣẹlẹ̀. ògúnmọ́lá sùyì tẹ̀síwájú pé nígbà tí mo dé àgọ́ ọlọ́pàá wọ́n ní kò tíì sí ẹnikẹ́ni tó bá fi ọ̀rọ̀ lọ àwọn létí níbẹ̀ wọ́n sì ti ránṣẹ́ pé alátakò míì tó ké gbàjarè tó pé gbàjarè ọ̀rọ̀ náà tí wọ́n sì rọ àwa méjèèjì láti gba àlàáfíà láàyè a sì fi dá àwọn agbófinró lójú pé àlàáfíà ìlú Ọ̀wọ̀ ló jẹ wá lógún.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 nine nine zero zero seven seven eight three six 09070978362 olóyè dáre ṣáká lolùròyìn ire o